أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدا وقف ولون أتترى إكيد فما نبي محمد صلى الله عليه وسلم أنا بتسيقي هنا أني ọlọ́run rán sí wa tó sì jíṣẹ́ náà bọ́lọ́run ti rán látara ìní àánú fún àwa mùsùlùmí ìkẹ́ ìkẹ́kọ̀ọ́ ọmọ bá nẹ́bí náà kọ́ ọmọ bá ara ilé ẹ̀kọ́ ọmọ bá àwọn sọ̀rọ̀ àti gbọ́dọ̀ àbí dáadáa tẹ̀lé ànẹ́bí tó fi jíjọ́ gbọ́dọ̀ àti kìámù gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́run bá sábà ṣe dáadáa fún wọn àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo wa ọlọ́run dákun tó jáde mùsàǹbà wa ṣe fún wọn ìwà náà tá à ń papọ̀ kẹ́hùn láàyè kọ́ برحمتك يا أرحم الراحمين pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú tíra Arba'una Nawawiyya léyìí tí àwọn sàlàyé fúnra wa ní gbogbo yawmal ahad báyìí ní àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn tí a dánu dúró lórí ẹ̀ pẹ̀lú bó ṣe wà nínú ètò wa pé tí rọ̀mùdọ́nà bá ti dé a máa dánu dúró lórí ẹ̀ torí bí a bá kí ṣubú ìtàn báyìí ẹni tí ó bá sùn bí oorun ìṣẹ́jú mélòó kan ká má fi lè gbára lásìkò púpọ̀ ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run a ti tún wọlé padà síbẹ̀ láti èní náà lọ lẹ́yìn tí yóò máa wáyé ní gbogbo yawm al-ahad bí ọlọ́run kó ṣe ní ìrọ̀rùn fún wa. àdìsí tí a kà gbẹ̀yìn ní ìgbà náà òun náà ni àdìsí ẹlẹ́ẹ̀kọkànléní ogún eléyìí ti ń sọ fún wa nípa istikọ́mọ̀ kéèyàn ó dúró déédéé tí í ṣe ọ̀kan náà àdìsí àfàwà Abu Amri Sufyan bùnú Abdullah bó ti jẹ́ sí pẹ́lú àwọn ìmọ̀ ní Abu Amrata ni ìwọ́lọ́n kó bá yọrí sí gbogbo wọn papọ̀ àṣàlà eléyìí nígbà yẹn wípé ó lóun lọ lè bá anabi sallallahu alaihi wasallam pé ká anabi sọ fún un gbólóhùn kan nínú Islam tó ṣe pé tóun bá ti gbọ́ gbólóhùn náà òun ò ní bi ẹlòmíì mọ́ ní nǹkan ká nípa rẹ̀ mọ́ kí lóò anábì sọ fún anábì ní kúl amantu billahi thumma istaqim sọ ipò ọgbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó o bá ti wá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ náà kò dúró déédéé lórí ìgbàgbọ́ rẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tá anábì sọ fún yìí nígbà náà bá ti ṣàlàyé ẹ̀ pé gbígbàgbọ́ yẹn bá ti dúró déédéé oore tí ọlọ́run máa fún ẹ̀dá jù láyé tí fi gbádùn sẹ̀mí ayé òun náà ní kí gbàgbọ́ rẹ̀ dúró déédéé tígbàgbọ́ èèyàn bá ti dúró déédéé pẹ̀lú ọlọ́run èèyàn ní dààmú èyí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí wọ́n ṣàfẹ́kù rẹ̀ lénìí kọ́dà àwọn náà máa ṣàfitì ara wọn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ní tí wọ́n fi bàgbésí ara wọn jẹ́ lélẹ́yìí wọn á da fámílì ara wọn rúra ẹ̀ látara kínni látara nígbà tí gbàgbọ́ wọn ò dúró déédéé gbogbo ìgbà ni wọ́n ta wọ́n lọ́fà gbogbo ìgbà ni fámílì wọn lógún ìdílé máa bá wọn fínra um tíárọbà tíárọbà soro àti um fairlayus soro ọ̀dọ̀ wọn ni wọ́n ti máa rí gbogbo ẹ̀ tí wọ́n sì máa ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ rí láyé táwọn gbà wípé ó ti wà nù kádàrá Ọlọ́run pé yóò ṣẹlẹ̀ gbogbo bó bá ti ṣẹlẹ̀ yẹn wọn ó rí bí irun nínú fámìlì fi láàrin ọ̀rẹ́ tí gbogbo ó sì fi dàrú ṣùgbọ́n mùsùlùmí gidi yóò kó ìgbàgbọ́ yóò kó gbogbo àlámọ̀ rí ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ yóò kó lé ọlọ́run lọ́wọ́ níjọ́ téyí tó dùn mọ́ bá wá yóò dúpẹ́ fọlọ́run pé tọ́ alhamdulilah ìrẹ́ ọlọ́run tó ṣe mọ́jì ọba jẹ́ o níjọ́ téyí tó bá sì kù díẹ̀ kà tó náà bá tún dé yóò tún gbà yẹ pé tó ọlọ́run gbogbo ibi tó wù kó lè jẹ́ sábàbí ibi bó ṣe wá òun gbà pé nǹkan kan ò lágbára jù wọ ọlọ́run lọ wọ ọlọ́run ọba náà lọ lágbára lórí ohunkóhun mùsùlùmí ó gbà bẹ́ẹ̀ lẹ́yìn tí gbàgbọ́ rẹ̀ bá dúró déédéé eléyìí lẹ́yìn òfin ní máa dààmú èyàn òfin ní máa wàhálà ara rẹ̀ ní gbogbo ara yóò fi ní dọ̀tá àyàn torípé tí gbàgbọ́ rẹ̀ bá ti dúró gbogbo ara yóò ní dọ̀tá ẹ̀ tó sì jẹ́ sí gbogbo àwọn tó sọ dọ̀tá rẹ̀ yìí kò sẹ́nìkan tó lérò aburú sí nínú ìgbésí ayé ẹ̀ a rí i pé lọ́dọ̀ àwa ọmọ alẹ́ kéwú ọ̀rọ̀ tánàbí sọ yìí tá a bá wò ó bó ṣe kúrú mọ náà kàlámù náà ni ó máa ọ̀rọ̀ ni ó ti di àkọwàl arákùnrin sì ní káwọlán lòun ní kànábì sọ fún un ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ náà ni wípé nínú èdè kéwú eléyìí la máa ń pè ní alimajaz alimursal tó ṣe pé èèyàn sọ kẹ́límà kan yóò ní gbólóhùn kan lèèyàn ń sọ tó sì yẹ sí pọ́lọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yóò ti ju kẹ́límà ẹ̀yọ̀ kan lọ yóò ti ju kẹ́límà ẹ̀yọ̀ kan lọ gẹ́gẹ́ bí ká sọ wípé ní zikorul alijuzi wa iradatil kul ìgbà míì wọn a tún máa lò náà lè jẹ́ pé yóò wà náà tá ní zikorul kul wa iradatil juzi èyí ó dàpọ̀ odidi nǹkan tó yẹ pé ààbọ̀ bẹ̀rẹ̀ yẹn sì gbà lérò ìgbà míì ó sì dákọ ààbọ̀ ọ̀rọ̀ tẹ́ kó odidi rẹ̀ lèyàn gbà lérò bó ṣe rí náà nínú àdéhùn eléyìí tí a kà yìí tí a ti kà tẹ́lẹ̀ tá a ti tún ń wa létí nípa ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdéhùn ká bẹ̀rẹ̀ lénìí tó sì jẹ́ sí wípé a ti wọnú ẹ̀ náà ni àbátẹ̀ lè ṣàlàyé rẹ̀ tán òun ni àdéhùn ẹlẹ́ẹ̀kejìlélógún eléyìí ti ń sọ fún wa gẹ́gẹ́ bí àkọlé táwọn àfáà fún kọ́lọ́n kọ́ bá wa san wọ́n ní ẹ̀san olóore wọn ládìísì yìí tó yẹ ká máa pè ní miftahul janna miftahul janna kọ́kọ́rọ́ àlìjanna ẹ wo nǹkan ẹ wo ẹ wo àkọlé dáadáa àkọlé tó lè ṣeni lójú kòkòrò pé ah miftahul janna kọ́kọ́rọ́ àlìjanna ah, èèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ní lọ́wọ́ ni torípa àgbà náà làmọ̀ yìí pé mẹ́wàá fẹ́ wọlé ìwà ti ní kọ́kọ́rọ́ kò sẹ́nì kankan kódà àwọn tí ò lẹ́sìn náà láwọn tó nígbàgbọ́ wípé iná ń bẹ àlìjẹ́nà ń bẹ wọn ò ní sọ̀rọ̀ iná káàánú àpé òun náà làwọn fẹ́ káwọn ò darí sí àlìjẹ́nà làwọn náà dà fẹ́ máa fẹ́ àwọn fẹ́ wọ̀ à ń bèlè ntàsí àtàwọn àmọ́ rírì bá àlìjẹ́nà ṣe rí bá ànábì ti ròyìn ẹ̀ fún wa. bí wọ́n dápọ̀ àlìjẹ́nà èèyàn gbọ́dọ̀ tara jù yí pé ilé tí mo fẹ́ darí sínú kọ́nà kó ṣe nírọ̀rùn fún wa. lẹ́yìn tó ṣe pé kò wá sí tó lè mú yàn darí bẹ́ẹ̀ iṣẹ́ ló lè mú yàn darí bẹ́ẹ̀ iṣẹ́ èèyàn òun náà ló lè mú èèyàn darí síbẹ̀ lẹ́yìn tẹ pé táànù ọlọ́run bá ti ṣáájú mbẹ̀ iṣẹ́ téèyàn wá ṣe òun ni ó wá tẹ̀lé eléyìí ni àdìsí tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fún wa òun náà làdìsí àfà wa abu abdullah jabir bono abdullah al-ansori kọlọm bá wa yọnu sí wọn àdìsí náà lọ báyìí ani abi abdullah jabir bono abdullah al-ansori radiyallahu anhu. أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت إذا صليت المقطوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أأدخل الجنة قال نعم يعني bọ́rọ̀ yìí كلمة gùn النبي yìí kẹ́límà nẹ́bì ń bẹ̀ òun kelman na yẹn ó sì ti ṣe ìtìbáàtù gbogbo ọrọ tá à ń káwọ́ látòkè yìí pé ànábì náà ló sallallahu bá a sọ fún wa gba àdìsí náà wà ní sí abdullah tó kọ gangan máa jabir baba náà máa abdullah eléyìí ó àkọ́kọ́ náà ká tó kó mẹ́yẹn inú àwọn àṣìṣe kan tí mo bẹ ní àwọn bòmíì nílẹ̀ yorùbá tí bàbá bá ń jẹ́ orúkọ kan tọmọdé bá wá bímọ tó bá ní orúkọ yín náà lòun fẹ́ sọ pé ah títí kù ọgbọ́dọ̀ sókọ mi ìwúrọ àwọn nǹkan wọ̀nyí àwọn àìláìgbọ́ yé tó ẹ̀sìn ni ibi tẹ́sìn bá ti yéèyàn àwọn sọ̀rọ̀ tá a fẹ́ máa jọun nìwọ̀nyí wọ́n so kọ bàbá wọn tó yẹ pé bàbá ò sì ní tì kú kódà àárínú èdè rẹ pé yóò tún sọ orúkọ ara rẹ orúkọ ara rẹ̀ gangan yóò tún sọ Muhammad lòun náà yẹ Muhammad ọmọ rẹ̀ náà máa jẹ Muhammad tó wá wọn àwọn ni Muhammad Muhammad Muhammad èyí wọn ti wá sọ yìí pé ẹni tó sọ orúkọ bàbá níbi wọn sọ orúkọ yẹn náà ń túmọ̀ sí wípé wọ́n rí èyí wọn ò sì túmọ̀ sí wípé mímá ti wá sọ orúkọ yẹn òun ni wàá jẹ sábàbí téèyàn jáde láyé léwọn ò lè jẹ sábàbí ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nígbà àwọn tí ò nídìí fi múlẹ̀ tó tọ́ nínú òfin ẹ̀sìn ni wọn mọ̀ pé ẹ má sọ orúkọ nígbà tó wọn ò tí ì kú àṣẹfẹ́ pa wọn ni eléyìí ò ìsọ orúkọ èèyàn ò pé kéèyàn jáde láyé. bàbá yìí wá ní orúkọ bàbá rẹ̀ náà ní Abdullah tí òun náà tún bímọ tó sì sọ ní abdullah kọlọm báwa yọnu sọba náà ó jẹ aráàlú madina ara àwọn tí wọn gbà nábì lálejò nílùú madina ni. ó ní anna rajulan sa'ala rasulillah sallallahu alayhi wa sallam olókùnrin kan béèrè ńjọ́ kan ó wá bá nábì wá béèrè béèrè lọ́dọ̀ lọ́dọ̀ jùsọ Ọlọ́run jọ náà sallallahu alayhi wa sallam àwọn kan náà àwọn àfáà ni ọkùnrin tó wá béèrè béèrè yìí wọn ní òun náà ni Nu'man bùnú Qawqal Nu'man bùnú Qawqal wọ́n lóun lẹ́ni tó wáá béèrè béèrè náà ìjọ náà kọ́lọ̀ ń kọ́ bá wa yọ nísì gẹ́gẹ́ bá àwọn afáàkàn ti sọ. òun ni wọ́n sọ fún anabi pé eré anabi tóun wáá béèrè ni wípé àrò àìta ìdá solaytul maktubat eré anabi ó rí tẹ́mi bá ti kí àwọn ìrun tó jẹ́ ọ̀ranyàn gẹ́gẹ́ bá náà sì mọ̀ wípé ìrun ọ̀ranyàn náà ni irú ìta kí tán nísìnyí tá a mọ̀ sí sọ̀láàtò lùfájìrì tá àwọn tó máa ń pè ní sọ̀láàtò ṣubú tóun sì tún kú dóòr ìrìn tá a mọ̀ sí ìrun àyílà bákan náà tóun tún kí sọ̀láàtò asùr ìrun ilé tá a náà máa ń pè ní àlàásárì bákan náà tóun sì tún kí sọ̀láàtò lùmọ́gìrìbì tá a máa ń pè ní sọ̀láàtò lùmọ́gìrìbì àbá ìrìnmẹ́yà ní mọ́gàrìbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrun atáàmọ̀ sí ìrun abórùnwọ̀ bákan náà tóun sì tún kí sọ̀látò ìṣá tá a mọ̀ sí ìrun alẹ́ dáhàrí pé wákàtí márààrún ti pé tóun bá ti kí àwọn ọ̀run wákàtí márààrún yìí tán wàsúùtù Ramadan bákan náà oṣù Ramadan la ẹ̀sẹ̀ parí tóun sì gba àwẹ̀ Ramadan bákan náà wá àhàlálítò àlàálà tí wọ́n sì sọ fún un pé nǹkan yìí ẹ̀tọ́ ni ẹ máa jẹ́ eléyìí ẹ̀tọ́ ni ẹ máa mú eléyìí ẹ̀tọ́ ni ẹ máa ṣe é eléyìí ẹ̀tọ́ ni nínú ọ̀rọ̀ òun ni ẹ máa jẹ ọmọ jáde lẹ́nu yín gbogbo àwọn kan tó wá jẹ́ ẹ̀tọ́ tí wọ́n sọ yìí ìtumọ̀ rẹ̀ ni wípé òun ń ṣe é ní o wá haram tó lè haram tó ń sọ fún wa pé eléyìí èèwọ̀ ni tóun sì gbìyànjú láti jìnnà sí gbogbo èyí tó jẹ́ èèwọ̀ ni yálà nínú ọ̀rọ̀ ni nínú ṣe ni nínú jíjẹ ni nínú múmu ni tóun sí àwọn nǹkan wọ̀nyí léèwọ̀ tóun ò débẹ̀ wàlàm azìrì àlàdáàlì kàṣe àn ìyìn wá fi nǹkan kan lékún ju eléyìí náà lọ ẹnu àwọn nǹkan tí ń ṣe náà ni mo máa ń kírun ọ̀ràn àyàn mo máa ń gba àwẹ̀ ọ̀ràn àyàn tí wọ́n bá ti lẹ́tọ̀ọ́ ní nǹkan yìí òun lèmi máa ń ṣe gbogbo tó bá tẹ́lẹ̀ tí ń ṣe ẹ́ rí i pé ó fìdí múlẹ̀ yìí pé ẹ̀tọ́ ni ká ṣe é tẹ́bá ti ní tí ìbá ti ṣe nǹkan kan àbí wọ́n sọ pé ká ṣe nǹkan kan máa rí à eléyìí èmi ò ní ṣe o mo sì fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan yẹn jẹ́ èèwọ̀ òun ni ò jẹ́ kí n ṣéhùn. ìyìn wá ní nábìlà kankan tí ìfi ń lékún ànábì sílẹ̀ tí n bá ń ṣe yìí náà a àdìkú lòlì jẹ́ ńná ṣé mo lè wà lè jẹ́ ńná látara eléyìí tí ń ṣe yìí.

kónkálukú náà ọmọ wa yẹ ara rẹ̀ wò kó o máa ẹgzámì ara rẹ̀ ń gbogbo ògbà wípé ní tí ń ṣe yìí tí má tiẹ̀ kú sórí ẹ̀ tí mo lè wà lìjẹ́ náà ara ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tó yẹ ká kọ́ ń nìyẹn kónkálukú náà kó máa yẹra ẹ̀ wò pé ní mo wà tí mò ń ṣe lọ́wọ́ yìí tó lè gbé mi wà lìjẹ́ náà kónkálukú náà ọmọ àfi ọ ara rẹ̀ kó káwọn àáfàá ọmọ máa nǹkan tóun ń ṣe lọ́kànkan ni àti níkọ̀kọ̀ ẹ dákun ṣẹlẹ̀ yìí yorùbá ní òkú ẹ farapamọ́ fẹ́ni tí ó wẹ̀ ẹ́ àbí fẹ́ni tí ó sìn tí a gbé ẹ dákun ẹni tó wẹ̀ mí wọn ẹ dákun ẹni kò díjú rẹ̀ ó ti kú ọmọ tí ń lọ mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá fẹ́ kó wọn rà lìjẹ́ náà èyí ń fara pamọ́ fáwọn àfà lórí àlámọ̀rí ọ̀rọ̀ ìgbésí ayé yẹn pàápàá jùlọ eléyìí tó lè mú yẹn rí ìbínú ọlọ́run wájú ọlọ́run bákan náà èyí téèyàn sì ń ṣe náà téèyàn rò wípé tọ̀ ọjọ́ dáadáa náà yóò tún béèrè béèrè lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfà ìpẹ́ dákun eléyìí tá à ń ṣe yìí ṣé àti máa kó sínú tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ o ṣé ká tẹ̀ra mẹ́lẹ̀ yìí ṣé ká máa ṣe é lọ tó lè jọ ntọ́lọ̀ ń gbà lọ́wọ́ wa ẹ̀wù gan ntẹ́lẹ̀ ntarakùnrin yìí lọ lè béèrè ni àníṣe ìdá ànábì ntẹ́mi máa ṣe ni o èmi èé sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ o kí ni kátì máa ṣe ìmọ̀ ọ̀ràn àyàn ìmọ̀ kì ààwẹ̀ ọ̀ràn àyàn ìmọ̀ gbà á tí bá sì ti ń ṣe nǹkan kan tí mo tẹra wọn tí ń ṣe gbogbo gbà mo gbọ́ pé ẹ̀tọ́ ni nǹkan yẹn gbogbo tó bá ti wá jẹ́ tọ́hún náà lèmi máa ń ṣe yálà nínú ọ̀rọ̀ ni yálà nínú ìwọṣọ ni yálà nínú kéèyàn máa fi àwọn ìṣesí kan láàrin àwọn èèyàn ni tẹ́wádìí tí ń sẹ́ àwọn ìṣesí kan ẹ̀sìn mọ̀ pé ní hmm, mo béèrè lórí ọ̀sìnlẹ̀tọ̀ ni nínú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ni tí bá ti ń ṣe òun ẹ̀sìn mọ̀ pé wọ́n sọ pé kẹ́ni ẹ̀tọ́ ni. bẹ́ẹ̀ náà ni èyí tó jẹ́ èèwọ̀ tí n ti mọ̀ pé ni èmi náà èdè díẹ̀ ó lè jẹ́ nu jíjẹ ó lè jẹ́ nu múmu ó sì lè jẹ́ nu ọ̀rọ̀ sísọ kódà ó sì lè jẹ́ nu àwọn àṣesí kan pẹ̀pẹ́ láàrin àwùjọ òun ò kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ wáyé lónìí lóríṣiríṣi ẹlòmíì iṣẹ́ tí ń ṣe gangan gangan ni iṣẹ́ ti ń ṣe kí ni jẹun kò kí la fẹ́ sọ lónìí nísìn lórí àwọn tó jẹ sí pé ìdí tí wọ́n ti ń jẹ tí wọ́n ti ń mu òun lórí owó èlé wọn ò ní wulẹ̀ wádìí irú àwọn eléyìí ló mọ̀ pé àwọn fẹ́ wádìí jẹ náà ntẹ́lómi fi ń jẹ tí fi ń mu lónìí owó ọtí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àràmù nínú sàràsìlámù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan mi ti sìlámù ní kò ẹ wá wò ó ẹwọ ẹni tóun fẹ́ wà lìjẹ náà ní ti ń ṣe nǹkan tó tún dáa ní o ó tún wà lọ lè béèrè lọ́dọ̀ ànábì kútọ dákun ànábì tẹ́lẹ̀ ilé ìgbé mi wà lìjẹ náà o ànábì sì fìdí ẹ̀ múlẹ̀ fún pé tó lè gbé wà lìjẹ náà kí náà la fẹ́ sọ nípa ara àwọn àfihàn pé iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń ṣe iṣẹ́ tí ọmọ ni ọ̀pọ̀lọpọ̀ bá àwọn wọ̀nyí ṣètọ́ni ó tiẹ̀ tún di wọ́n lẹ́mìí kò ní lè jẹ́ ká béèrè kò ní lè jẹ́ ká béèrè àwọn náà tún àwùjọbìlà àwùjọbìlà níbo ló tó fẹ́ rí nígbà tó rí àràmù tó jẹ níbo ló tó fẹ́ rà láàlì subhanallah gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí ṣètò ọ̀nà ọmọ gbèsè wọn lẹ́mìí tí wọ́n mọ̀ sọ jáde lẹ́nu ògùn lélẹ́yìí lẹ́yìn tó sì jẹ́ sí pé islam faramọ́ gbogbo àwọn nǹkan tó bá yẹ sí pé ó lè múni rí bínú ọlọ́run ó lè mẹ́jẹ yẹn ọ̀làdì jẹ́nà ó yẹ kéèyàn ó tètè jìnnà sí i pàápàá jùlọ kéèyàn ó tètè ṣàtúnṣe lórí ẹ̀ kẹ́rù tó bọ́ eré kọjú tó lọ́mọ́ni lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a lè rí kọ́ nínú àdìsí yìí ìyẹn ọ̀kan níbẹ̀ bákan náà nínú ẹ̀ ó jẹ́ ká pàtàkì pé àwọn nǹkan tí ọlọ́run ọba àlekè ọlá tí máa fi yọ́nú sí ẹrú láyé òun náà ní kọ́kọ́ ọ̀ràn yẹn nínú àwọn tó ń rí kọ́ nínú àdìsí yìí nìyẹn nítorí yẹn èèyàn gbọ́dọ̀ mójútó kán alábẹ́sọ lónìí lórí ọ̀gọ̀dọ̀ àwọn mùsùlùmí ti ṣe wọ́n bọ́lá fún un tó jẹ́ èèní ju tó jẹ́ ọ̀ranyàn lọ kódà ẹlòmíín bọ́lá fún èyí tó jẹ́ bídíà àdádálẹ̀ tara rẹ̀ ó bọ́lá fún ju èyí tó jẹ́ èyí tó jẹ́ ọ̀ranyàn gan lọ ká tó tún wà sọ pé súnà òun ló fi làákàyè ẹ̀rọ tó sọ ọ́ dẹ̀sìn yóò sì bọ́lá fún ju èyí tó jẹ́ ètí ọlọ́run sọ pé dandan ẹ gbọ́dọ̀ sí lọ. ẹja mu lápẹjúwe láwọn bí àwọn àsìkò kan sẹ́yìn ọ̀rọ̀ tí mò ń sọ yìí nísìnyí ká tún wá wo ibi tí yóò ti tún gbogbo dé lẹ́mìí àwọn èèyàn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tábàbù kéré yóò ti lé ní ọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún títún tó mọ́ bí ogún sọ yìí. ọ̀kan àwọn sísá ńjọ́ kan wọ́n wá béèrè béèrè lọ́wọ́ mi pé ẹ dákun gan tiẹ̀ ń wí ìgbà náà pé a sì wà ń bó ṣe pé dìsín náà náà ọmọlé kéwú náà ni wá o. wọ́n á béèrè lọ́wọ́ mi jọ́nà ìpẹ́ ẹ sí ààwẹ̀ Ramadan ẹ dákun sí nǹkan mìíràn bẹ́ẹ̀ tẹ́yàn rọ́pò rẹ̀ ni jàmá ọjọ́ lójú pẹ̀lú ìṣesí kan tó rí lọ́dọ̀ ẹnìkan tóun ti fọkàn sí gẹ́gẹ́ bíi pé òun fojú sí páàpáà náà ni àwọn àáfàá ṣeun ṣéwù àwọn àáfàá tóun jẹ́ ọ̀kan náà àwọn àfóhùn wírìdì Tìjàní àlẹ́ńtà sọ̀yìnjọ́ náà. ó ló ń sọ fún òun wípé wọ́n ń gbààwẹ̀ òun fi pípa ara rẹ nì ó ní kéde pé wọ́n sọ fún òun òun rí ti ń jẹun báyìí lòun wọ́n ń jẹun àjọkà nínú àwẹ̀ mọ́lá wa àti ẹ̀gbọ́n tó yẹ kóbìnrin bá ní àwọn ọmọ béèrè pé bóyá àbẹ wà ní píríọ̀dù tí ẹ lè gbà àwẹ̀ ní ó ní wọ́n sọ fún òun pé òun tòun o sọ̀dá tó lè fà á ti ti gbé ààwẹ̀ tòun jẹ̀mọ́ sọ̀rọ̀tìlì bá ti ti ń sọ yìí wọn ò ṣe lójú ayé ànẹ́bì sọ̀rọ̀tìlì bá ti wọn à ṣe lójú ayé ànẹ́bì bèlè táwa sọ yìí pé ànẹ́bì sọ ọlá kan tó wà fún èyí tá ànẹ́bì sọ ọlá tó wà fún pé wà láwọn sàlàyé ìfúnra fúngbà tí ọ̀rọ̀ ká sọ sàlátù fún ànẹ́bì ńgbà táyà náà sọ kalẹ̀ ànẹ́bì sọ ọdún àsàlátì tí wọ́n mọ̀ sí fún un ànẹ́bì sojú kòkòrò bọ́lọ̀ ti sàlùbáríkà fún ara ànẹ́bì wa Ibrahim irú àlùbáríkà ti ń bẹ́ ń bẹ̀ ọlọ́run ní owó náà ẹ máa tọrọ ẹ̀fẹ́ mi náà sọláàtì jẹ́ ànábì tọ́ka sí òun lélẹ́yìí òun ní sọláàtì Ibrahimiyya ṣùgbọ́n àwọn sọláàtì lùfàtì ni tùǹjì náà ni ogun àwọn eléyìí ànábì ò tọ́ka sí àwọn eléyìí o àwọn eléyìí ọ̀lẹ́rìí inú ẹ̀sìn o pé àwọn fẹ́ sọ̀rọ̀ sọláàtì lùfàtì nẹ́bí pààrọ̀ ní ká máa ṣe ká tó wá sọ wípé kẹ́nìkan wá yanu ẹ̀ pọ́ngálà kọ́mọ wa sọ wípé ọlọ́lá ju gbogbo tí ń bẹ nú àlùkùránì lọ èmi náà fi ti ara mi gbélé iná lẹ́nu àfa àkàntì nídàkọ rẹ̀ kódà késẹ́ẹ̀tì ń bẹ lórí sẹ́ẹ̀tì mi dì sí i tó bá nu ara rẹ̀ sọ pé sọ̀látù lìfàátì ọlọ́lá ju gbogbo tí sùúrà ti mẹ́nu àlùkùránì lọ àfi sọ́ọ̀tù lìfàátì ànìkan lọ́lọ́lá jù lọ ọba kú parí ẹ̀ náà kọ́kọ́ lọ́lá ju sọ́ọ̀tù lìfàátì àná lọ ẹ wò gan níbi ìṣesí nínú eléyìí tó sọ nínú ọ̀rọ̀ tó jẹ́ àràmù tí ìṣe tọ́ ni jama so n wa sọ ọ de wọ fún rẹ kọ sọ de wọ fún rẹ gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu yẹn nìyẹn irú ẹ̀ náà lèyí tá à ń bá bọ̀ tá a fi wọlé síbẹ̀ lẹ́ni tóun náà sọ sọ̀rọ̀ àti pàtí tóun náà lọ ṣe déédéé kéèyàn gbáwẹ̀ àwọn sẹ́wù wọn kan ti bù fún wọn pé tó bá ti ṣe sọ̀rọ̀ àti pàtí kan ó ti ṣe déédéé ààwẹ̀ èèyàn lè máa jẹun lọ lọ́sàn-án ààwẹ̀ jama gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ọba mu tí ṣètọ́ni ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ni o káwọn ọmọ jẹ kan lẹni tí wọn máa gba arú ìtànjẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọrú àwọn èèyàn tí wọn bá rí torí ìdí eléyìí nínú nǹkan tí ọ láfẹ́ jù tí retí lọ́dọ̀ wa ẹni pé níta nẹ́bí ẹ̀ nìyẹn fún pé ọ̀ràn àyàn wọn máa ń ṣe ìrún ọ̀ràn àyàn wọn máa ń kí ọ̀ràn àyàn wọn máa ń gbà nítòsí jẹ́tọ́ òun gbà pẹ́tọ́ ni lọ́dọ̀ ọlọ́run pé kó ti yẹ kéèyàn gbégbèsè ayé leléyìí òun gbà bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ sóhun lè rálì jẹ́nà látara eléyìí ah ànábì ni náà ó lè rálì jẹ́nà sẹ́ńtòun náà wá gbé àwọn bídíà tiẹ̀ tóun náà fi ń ṣe déédéé ọ̀ràn àyàn tóun náà lè béèrè irú béèrè lọ́dọ̀ àwọn àbá àbí kò tiẹ̀ òun náà tiẹ̀ ti fúnra rẹ̀ ní ánsà lórí ẹ̀ torí kó ti fúnra rẹ̀ ní ìdáhùn lórí ẹ̀ náà ló jẹ́ kóun náà máa ṣe tí ń ṣe lọ kódà ẹ̀ tó rí tuntun mú bá tí wàá báwọn èèyàn tọ́lá ẹni tí ń gbààwẹ̀ tó sọ pé èyí lọ́lẹ̀ jẹun ìwọ ń gbààwẹ̀ ààwẹ̀ kí ló ń gbà ṣètọ́ni ló tún jọ sọ fún bẹ́ẹ̀ kó tó máa sọ báwọn èèyàn kó tó máa pèpè sójú ọ̀nà ìbàjẹ́ ṣùgbọ́n wọn náà tí wọn náà bá wá dúró déédéé lórí gbàgbọ́ rẹ tó dúró déédéé lórí kọ́ ọmọ wáyé ìmọ̀ ẹ̀sìn lọ́nà tó ọwọ́ bá ìwọ náà nírú abalẹ̀ eléyìí torí ìdí eléyìí ọ̀ràn àyàn àìfọwọ́ kékeré mú un àìfọwọ́ yẹpẹrẹ mú un gbogbo oru nábìlà tó kéèyàn fẹ́ máa ṣe eléyìí tó tún jẹ́ súnà téèyàn fẹ́ máa ṣe gan èèyàn gbọ́dọ̀ tako èyí tó jẹ́ àyàn abala abìkan nìyẹn abala ń bẹ gbogbo àwọn tààjù gbogbo máa lọ fi pa ẹ̀tọ́ tọ́ yẹ fún ọkọ rẹ̀ nínú ilé yóò fi ọkùnrin mi náà lọ àfipá ẹ̀tọ́ tọ́ yẹ fún ìyàwó rẹ̀ àfipá á látara bẹ́ẹ̀ ìyàwó sọkọ ọkọ mi náà sọ ìyàwó donísìnà níbi kíni níbi tó fún ìyàwó tí náà ọkọ rẹ tí fún eléyìí nínú tá a lè fi sínú ọ̀ràn yẹn ni kọ́kọ́ ó àbí tó kíyàwó ṣe nínú eléyìí náà inú aburú tẹ́lẹ̀ náà tó ń bí jáde ẹ rí ẹlòmíì yóò lòun lọ tààjù di night àbẹ́lòmíì náà nínú ilé ara ẹ̀ náà ni ó ti jòkó lẹ́ẹ̀kọ́ òun ṣàdúrà mẹ́wàá àárọ̀ mẹ́wàá alẹ́ nígbà wá di aago márùn-ún àti yóò wá lóun fẹ́ sùn jẹ̀mọ́ yóò lóun fẹ́ sùn ọ̀nà méjì ní máa wá lọ́dọ̀ ẹlòmíì omi náà sọ pé òun ọ̀ka sùn wa tòótọ́ tó máa lọ́ọ́ lè sùn báyìí nígbà ọ̀dà aago méjìlá tóun bá ọ̀dà aago mẹ́wàá kóun tó jí tòótọ́ bá tún jí láago mẹ́wàá òun tún bẹ̀rẹ̀ àdúrà òun padà tó bá tún wá bẹ̀rẹ̀ àdúrà òun náà padà ó tún daago márùn-ún rọ̀lẹ́ náà kó tuntun parí ẹ̀ zúrà tásírì nígbà tó bá kí aago márùn rọ̀lẹ́ náà tuntun kí n tí ń sọ yìí àwọn nǹkan tá a mọ̀ ní o a mọ̀ dáadáa àwọn oríṣiríṣi àwọn àdúrà mi bẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ aago mẹ́wàá alẹ́ ni ó bẹ̀rẹ̀ bí aago márùn-ún dájí ní òtò parí kódà ẹlòmíì ó ṣe mí dìde dé aago mẹ́fà ìdájí dèdè gbàtàn tí ń kírun àṣọ àwọn kò ní dìde lórí kò bá parí kó tó wá kírun tiẹ̀ òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí tí ọba àmú eléyìí lè máa yẹ ẹlòmíì lẹ́ni tí bá ń gbọ́ kó tó sì wà bẹ́ẹ̀ ibi tó rìn mọ́ ni. àwa mọ̀ pọ̀ wà bẹ́ẹ̀ àwọn èèyàn sì ń ṣe bẹ́ẹ̀. ẹlòmíì sì ni òun ó lọ ní bó bá dé ni ó wà padà wá sùn òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí kò gbogbo tó bá ti jẹ́ ọ̀ràn èèyàn òun ló gbọ́dọ̀ máa wà ní priority òun la gbọ́dọ̀ máa fún ní ọlá tó ga ju gbogbo nǹkan míì lọ bẹ́ẹ̀ náà ni gbogbo ń tọ́jẹ́ máa láàmàrí ọ̀rọ̀ gbèsè ayé wa a gbọ́dọ̀ máa béèrè lórí ẹ̀ pé ṣé ìtí mo fẹ́ ṣe yìí o ṣé kò tako bọ́lọ̀ ti fẹ́ ẹ̀rí gbogbo ń táwọn súnúkà láàmàrí ọ̀rọ̀ gbèsè ayé tó pọ̀ ni ẹ̀rí àti tí àwọn kankan tó ti pẹ́ níbí ìgbà pé bóòlù èèyàn ṣe níyàwó irú ìyàwó wo lèèyàn fẹ́ bóòlù èèyàn ṣe lọ́kọ irú ọkọ wo lèèyàn fẹ́ irú ìgbésẹ̀ wo lèèyàn máa gbé téèyàn máa fi níyẹn máa fi di ẹni tí ń di ẹ̀tọ́ yẹn pé eléyìí ìyàwó mi ni eléyìí ẹni tí dọ́kọ mi ni kí láwọn àgbẹ̀sẹ̀ tí yẹn gbé kí wọn la fẹ́ sọ lónìí lórí ẹni tó yẹ pé ní kámpọ́ọ̀sì náà wọn ti dọ́kọ ara wọn wọn wà dọ́kọ àtìyàwó ọdún mẹ́ta àbí àwọn ọlọ́dún kan mi ń bẹ̀rẹ̀ pé tí wọ́n ti jọ gbé pọ̀ lọ́dún kan yẹn tí wọ́n bá ti parí ọdún kan yẹn ìgbéyàwó túká lọ́dún kan náà nù èyí tẹ́ wá rí lọ́dún kan àwọn ìbò lẹ́fẹ́ fi sí kí lẹ́fẹ́ pè wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wọ́n sì sọ di aré wọ́n sì sọ di àwàdà kódà a gbọ́ àwọn míì débi pé ń tún ṣẹlẹ̀ náà àwọn kámpọ́ọ̀sì míì débi pé ọjọ́ tí wọ́n bá nígbà yẹn wọ́n ti mọ̀ wọ́n ní tọkọ-tìyàwó bí tọkọ-tìyàwó ni wọ́n máa ṣe tí wọ́n máa mọ̀ pé eléyìí àyàwó lágbájá ni ìyàwó lágbájá ni eléyìí tí ó sì dé ọ̀dọ̀ àwọn òbí tó bí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìgbéyàwó nu sẹ̀rá islam òpó kan tó ṣe pàtàkì ni tí ò yẹ ká fọwọ́ fúyẹ́ mu tí ò yẹ ká fọwọ́ yẹpẹrẹ mu. tó ní àwọn májẹ̀mú tó rọ̀ máa tó sì jẹ́ sí wípé nù nǹkan tọ́lọ́wọ́ bá àlékè ọlá tó torí ẹ̀ dá wa wá sáyé pé ọ̀nà tá a máa fi ṣẹ́kù lórílẹ̀ nínú ọ̀nà náà ní ló wà. náà nísìnyí ẹ tún jẹ́ ká wo bẹ̀ náà lé ní oríṣiríṣi nǹkan ló wọlé síbẹ̀ oríṣiríṣi ìmọ̀ràn ní wá látọwọ́ ṣèitán sọ́dọ̀ àwọn tí wọ́n ń pera wọn lálágbára ayé pé àní lórí ibi tá a sọ yẹn ẹ jẹ́ ká kọ́ dí ọmọ bíbí ànídìí ẹ̀ mọ́ ọkùnrin àtọkùnrin ni ká máa fẹ́ra wọn nísìnyí obìnrin àtobìnrin ni ká máa fẹ́ra wọn sẹ́mi pé ó ti wà legalize lọ́pọ̀lọpọ̀ àwọn kọ́ńtì mi lé ní nísìnyí débi pé ní àwọn kọ́ńtì tá à ń sọ yìí táwọn àfáà bá gbé wáàsí ìta tí wọ́n ń ṣe wáàsí lórí ẹ̀ àfáà mi lè lẹ̀wọ̀n lórí ẹ̀ torí pé wọ́n sọ wípé ráìtì àwọn ni wọ́n ń fẹnu kàn yẹn ṣùgbọ́n adúgbò lọ́dọ̀ ọlọ́run lé ní ọlọ́run ò tíì ọlọ́run ò pé kọ́ wà legalize lórílẹ̀‐èdè tiwa tá a wà á máa sọ̀rọ̀ lórí ẹ̀ bó tilẹ̀ jẹ́ sí wípé ká máa bẹ lọ́run náà ni pẹ̀lú ìwòye àwọn àfáà àwọn ọ̀jọ̀gbọ́n torí pé tá a bá wo gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tọ́lọ́hun ọ̀fẹ́ ibi tá a ti máa bá ọ̀pọ̀lọpọ̀ pàdé níbi iléèwé táwọn ọmọ ń lọ ni. eléyìí yóò yí àwọn tó bá wà ní tó bá jẹ́ education yóò yí wọn púpọ̀ àwọn tó bá yẹ pé education ni wọ́n ṣe dáàsọ yóò yí wọn pọ̀ torí pé n ti ń jẹ́ curriculum àwọn ti ń jẹ́ àwọn syllabus ni wọ́n máa lò ní school yóò máa forí sọ pé bó la fẹ́ káwọn ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí ó jẹ́ lọ́jọ́ ọ̀la ni bí ṣe rí náà nù bó la fẹ́ kẹ́ jẹ́ lọ́jọ́ ọ̀la òun ẹ̀ gbé kalẹ̀ kí ni kọ́ máa kọ́ bí ṣe rí abẹ́ ẹ̀kọ́ ni àbáwá níta wọ́n fẹ́ káwọn èèyàn jẹ́ lọ́jọ́ ọ̀la òun náà sínú sílábọ̀sì yẹn pé ẹ máa kọ́ wọn ní nǹkan báyìí ẹ máa kọ́ wọn ní nǹkan báyìí níbẹ̀ náà wọ́n ti ìwé tọmọ ń kà tọmọ náà rí wípé ọkùnrin àtọkùnrin wọn ń kọ síbẹ̀ pọkùnrin àtọkùnrin lè fẹ́ra wọn obìnrin àtobìnrin lè fẹ́ra wọn kúkúrú àwọn nǹkan wọn yẹn nígbà wọn ti rí wípé ẹ gbà lágbára ni àá sì mọ̀nà táwọn máa fi jẹ́ máa fi gbà wọ́n máa ṣe fíìmù ẹ̀ jáde ẹ máa wọ àwọn fíìmù ẹ̀ owó oríṣiríṣi gbogbo ẹ̀ ní kwáyé fíìmù ẹ̀ ti pọ̀ jáàtì rẹ̀ rẹ̀ táwọn yẹn ń wò abẹ́rẹ́ bàtà alá nínú àánú ẹ̀ ọlọ́mọṣá níbi aburú eléyìí torí gbogbo ẹ̀ náà ní bẹ́ẹ̀nu èyí táwọn náà lè sọ pé àwọn nígbàgbọ́ sí tí í ṣe àwọn ìwé tọ́lọ́run fi rán ni ṣáájú ọlọ́run sọ tó ṣẹlẹ̀ fáwọn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ́ kínní àná ọlọ́run sọ tó ṣẹlẹ̀ sí wọn bí àwọn ìjọ lútù ọlọ́run sọ tóun fi pa wọn rẹ́ tọkùnrin àtọkùnrin fẹ́ra wọn gbogbo àwọn nǹkan wọn nígbà tí ìyàwó àmọ̀ bẹ́ẹ̀ ọlọ́run sọ báwa náà nínú alukur'an